والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته nígbà tí a dúpẹ́ fún ọlọ́run a sì tọrọ fún anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn ará lẹ́rọ àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run ra jẹjẹ tán rẹ̀ kó máa bá gbọ́ àgbé títí láìla àmín pẹ̀lú ògo ọlọ́run àwọn máa tẹ̀síwájú ní hadith ẹlẹ́ẹ̀kẹlò hadith sábà wà arba'un. وعن معاذ بن انس رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال من كظم غيظه وهو قادر على ان ينف ان ينفذه دعاه الله سبحانه وتعالى على رؤوس الخلائق يوم القيامه حتى يخيره من الحور العين ما شاء رواه أبو داود والترمذي وقال حديث حسن láti ọ̀dọ̀ Mu'adh ọmọ Anas kọ́lọ̀mọ̀ bá kí o bá yọ́nu sí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀n kádàmà gaidha ẹnikẹ́ni tó bá gbé ìbínú mi ẹnikẹ́ni tó bá gbé ìbínú mi wa huwa qadirun ala an yunfida ẹni yẹn sì jẹ́ ẹni tó ní kápá láti lè kó lo ìbínú kó bínú yẹn délẹ̀ ní tí ìbínú yẹn fẹ́ kó ṣe kó ṣe ẹni yẹn lágbára ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó gbé ìbínú yẹn ó gbé rẹ̀ e òjíṣẹ́ ọlọ́run yẹn tó bá lè ṣe bẹ́ẹ̀ dàáwù Allahu subhanahu wa ta'ala ọlọ́run yóò pe onítọ̀hún jáde níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ala ru'usil khalaiqi yawm alkiyama ọlọ́run yóò pe jáde láàrin gbogbo ẹ̀dá pátápátá ọlọ́run ó pe onítọ̀hún jáde ní pípè jáde ti yìí ní pípè jáde tàpọ́nlé ní pípè jáde sí fífi ọ̀wọ̀ àti iyì sí ìyàn lára ọlọ́run ó pè jáde ń jọna hatta yukhayyirahu minal huri l'in masha ọlọ́run ó wà ní èyíkéyìí tó bá wù ọlọ́run ó ní kó ṣẹ̀sà àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ obìnrin àlùjẹ́nà kó ṣẹ̀sà èyíkéyìí tó bá wù nínú wa nítorí wípé ìgbà tó ń bẹ láyé ó rí ìbínú tó sì yẹ kó bí tó sì lágbára àti lè bí ìbínú náà ó sì pé ìbínú rẹ̀ nítorí tọ́lọ̀ irú ẹ̀ tó bá ṣe léyìí ẹ̀san tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí yóò san fún nìyí tó bá rí jọ gbé dàrú kẹyàmà ẹ rí wípé bó ṣe rí òun gẹ́gẹ́ bí mùsùlùmí tó sì ma pàtàkì pé ọ̀rọ̀ tánàbí bá sọ kò sí rọ́ńbẹ́ tó sì ma pàtàkì ẹ̀san tọ́lọ̀ ń palẹ́ sí ilẹ̀ fẹ́ni tó bá lè gbé ìbínú mi ẹ rí i pé tí ìbínú kan bá ga lórí ẹ̀mí èèyàn tíyàn bá ti rántí hadith yìí kí lèyìn ó ṣe èyàn ó gbé ìbínú yẹn ló ṣe sọ̀rọ̀ nítorí wípé èèyàn ó máa nítàn máa láàdáhùn níwájú ọlọ́run ló jẹ́ pẹ́ lómi inú ó bí gbogbo yìí ó ti rò pé yóò ṣe nǹkan kan yóò kà gbé yẹn ni àyè rò pé à ah, ẹ̀rù ló bà ẹ̀rù wọn kò bà àdìsí yìí ló rántí tó fi gbé obìnrin rẹ̀ nǹkan pè ní ìbínú algaib kí ni ìyàtọ̀ láàrin algadọ́bù àti algaivu algaivu bí máa na ìbínú náà ni ṣùgbọ́n algadabu shadid ìbínú tó le ìbínú tó lágbára ẹ̀rí pé tẹ́lómi bá ń bínú tó wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ báyìí yóò máa kálò lónìí kò ní lè sọ̀rọ̀ mọ́ ó dẹ̀ lómi gan àti lè mí gan yóò sọ̀rọ̀ fún bínú ti bí bọ́ gbogbo ojú rẹ̀ ó ti pọ́n gbogbo ìkásán ọrùn rẹ̀ ó ti dìde ìyẹn náà ń pè ní algairu ìdí náà fi ń pe algeizu ní algeizu awil gadob ó ní wípé ìbínú tí èèyàn ní kápá àti lè lo ìbínú náà ń pè ní algadob nǹkan kan ṣẹlẹ̀ síyàn ó wá jẹ́ kí inú èèyàn ó ru inú wá bíyàn èèyàn sì lágbára láti lè ṣàfihàn ìbínú yẹn láti lo ohun tí ìbínú bá ń torí pé téèyàn bá ń bínú ìbínú ọ̀pá ọ láṣẹ kó o ṣe nǹkan kan amúrù máa tẹ̀lé awì náhayò inú lè bí ọ onímì sì ṣe ìmọ̀ bìlì fẹ́ẹ́lì àwọn bìtàrìkì tínú bá ń bíyàn ìmọ̀ kó jẹ́ kéèyàn ó ṣe nǹkan kan àbí kéèyàn ó má ṣe nǹkan lápèjúwe inú lè bí ọ pé owó tí mo sì ní màá mi sì fún ọ ọ̀pá aláṣẹ àtàrìkù nìyẹn bìlì fẹ́ẹ́lì inú lè bí ọ kọ fagiyọ fọmọ nìkan lórí adàbìlìfẹ inú tó wá bíyàn tó sì pààyàn láṣẹ pé kéèyàn ó ṣe nǹkan téèyàn sì lágbára àti lè ṣe nǹkan yẹn náà ń pè ní alukadọb awùlẹkẹ ṣùgbọ́n orí ń tó bí ọnú ṣùgbọ́n ò ní kápá láti lè fìbínú yẹn hàn ìyẹn náà ń pè ní alihuzunu ìbànújẹ́ inú rẹ̀ ọmọ bàjẹ́ ni ò ní lè ṣe nǹkan ò ní lè ṣe nǹkan kan ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú àwọn sífà ọlọ́run ni pé Allahu yaghdabu ọlọ́run ọba a máa bínú bọ́lọ́run bá sì bínú ìtọ́fẹ́ sí yóò ṣe ṣùgbọ́n wọn èyí fi alhazanu hazanu ìbànújẹ́ ròyìn ọlọ́run wallahu la yahzan ṣùgbọ́n wallahu yaghdabu ṣèdí ni tó fi jẹ́ pé ẹni tí inú ń bí lápèjúwe ń sìn ọ̀gá rẹ̀ tó yẹ pé abẹ́rẹ́ ló ti ń ṣiṣẹ́ ọwọ́ alálẹ́ ẹ̀ wọ́n rárá dá ẹ̀ wọ́n mọ̀ ọ̀rán kíran ẹ̀ wọ́n kíni kí ni ó ṣẹlẹ̀ sí ọ ní òbí ọ kí ló ṣe because ìyẹn ò lè gbalá dá eléyìí tá à ń sọ yìí torí pé òòkú lẹ̀ lè fìbínú yẹn hàn náà tẹ́lẹ̀ tó ti yé báyìí òòkú lẹ̀ lè fìbínú náà tẹ́lẹ̀ torí pé bọ́ọ̀ bá àjẹkùn ìyà jẹ lórí yìí ìbínú yẹn ṣùgbọ́n lè ti hadithi yìí ń sọ fún wa tánà sallallahu alaihi wasallam kò yé wa yìí ó ní man kadhama ghayza ẹni tó bá gbé ìbínú ay al-ghadabu shadid ẹni tó bá gbé mi wa huwa qadirun ala an yunfidha èèyàn dẹ̀ ní kápá láti lè ṣe ti bínú yẹn fẹ́ kéèyàn ṣe ìṣègùn lágbára èèyàn lè ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èèyàn ìbínú yẹn دعاه الله سبحانه وتعالى على رؤوس الخلائق يوم القيامة ọlọ́run yóò pe ẹni yẹn jáde lọ́gbà kíama lágbàdo ọmọ alágbádá láàrin gbogbo ẹ̀dá pátápátá ẹni tó kọ́kọ́ wáyé àtẹni tó kẹ́yìn ọlọ́run wà pé ọ jáde láàrin gbogbo wọn ní pípé jáde tàpọ́nlé ọlọ́run wà ní hátà yòókà yìí rọ̀ títí ọlọ́run wà ní kọ́ minal huril ain láàrin àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgbẹ́ ọmọ àlùjáde máa ṣá ètò bá wù bẹ́ẹ̀ kò mọ́ lọ́nà mo kọ́kọ́ fi yún mo fi appreciate mo fi mọ rírì pé o gbé bínú mi níjọ́ kan gbà tó wà láyé ìyàmá téèyàn bá máa dé sí téèyàn sì gbọ́ yé kọ́là máa tẹ́kọ̀ọ́ yóò kéré mọ níwọ̀n ìgbà téèyàn máa bínú torí pé tí bínú yẹn bá ti fẹ́ dojú kó o slow àdìsí ó ránṣẹ́ so ìdí nìyí tó fi jẹ́ pé ìmọ̀nà tó ga òun ló ń bẹ níbi kéèyàn máa wà níjòkó tí wọ́n ó ti máa ka ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam fún un yóò máa tún gbèsè ayé yẹn ṣe yóò máa tún ìwà èèyàn ṣe yóò sì máa tún ìbágbépọ̀ èèyàn pẹ̀lú ọmọlàkejì yóò máa tún ṣe pípẹ́ lómi ń bẹ lára ìbínú ibẹ̀ ni ó ti dáràn ìgbà tó bá ba nǹkan jẹ́ tán ojú rẹ̀ wà wálẹ̀ ìwọ́n tó bínú tẹ́nìkan sọ̀rọ̀ ọlọ́fagiyọ ọfọ́gímọ̀ lórí ẹnìyẹn bá dákú ojú rẹ̀ wálẹ̀ torí gbogbo àwọn èèyàn tó ń bẹ ọ̀hún ni ọ̀yá máa gbé ojú rẹ̀ wà wálẹ̀ ọwọ́ àrántí àdìsí pé ìbásímà kí n lo ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam رواه أبو داود والترمذي وقال حديث حسن وعن أبي هريرة رضي الله عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فردد مرارة قال لا تغضب رواه البخاري أفا أبو هريرة أنا تنبى حديثي و أنا نصر نقى ìbínú àti kéèyàn má máa bínú àná rajulan arákùnrin kan qala li nabi sallallahu alayhi wa sallam ó sọ fún òjíṣẹ́ ọlọ́run wípé àwòsíni rí òjíṣẹ́ ọlọ́run ṣe wáàsí fún mi sọ àsọtẹ́lẹ̀ fún mi qala la taqdab anábì ní màmá bínú o faraddada mi'aran anábì tún tún sọ lásọ tún sọ lásọ tún sọ kí anábì tẹnumọ́ qala la taqdab la taqdab la taqdab anábì sáà tún sọ lásọ tún sọ màmá bínú màmá bínú màmá bínú màmá bínú rawahu al-Bukhari ìbínú àdámọ́ ọmọnìyàn ni ó dà gẹ́gẹ́ bíi kéèyàn sọ wípé ṣé ó máa jẹun tó bá ti jẹ́ pé èèyàn ni ọ́ èèyàn ò máa jẹun ṣé bí máa ń pa ọ́ nàám sóǹgbẹ máa ń gbé ọ́ sóòrùn máa ń pọ̀ ọ́ so gbogbo àwọn nǹkan yẹn àdámọ̀ èèyàn ni bẹ́ẹ̀ náà ni àlàkàdọ̀ àdámọ̀ èèyàn náà ni kéèyàn ò bínú àdámọ̀ tẹ́nìkan bá yẹ pé òun èyí bínú rárá kì í ṣèèyàn lẹ́nu yìí àdámọ́ òun náà ní kéèyàn ò bínú ṣùgbọ́n ìníkápá lórí ìbínú yẹn òun ní tá à ń sọ̀rọ̀ lórí kò sẹ́ni tí ò lè rí tí ó bínú ṣùgbọ́n kéèyàn ò níkápá lórí ìbínú ìbínú ó pín sí ọ̀nà mẹ́ta ìbínú mi ń bẹ téèyàn ìbínú ẹ̀gọ̀ ó ń bẹ ǹjẹ́ ọ̀yẹ́ ó bínú sí ní àmúra kankan kankan kankan ìbínú ẹ̀gọ̀ ni wọ́n ń pè yẹn òun bínú ọbẹ̀ tí ní yàrá rẹ nígò ah, irú òdìdì níwó lè nígbà tí ọ̀rọ̀ ó sa ẹni tó fẹ́ bàjá gan wọ́n ti mú lọ wọ́n ti yàrá rẹ nígò ìbínú ẹ̀gọ̀ nìyẹn ìbínú ẹ̀gọ̀ gbogbo nǹkan nu lè rọ̀bẹ̀ sí ní bàjẹ́ kí ló ṣe wọn ló ń bínú ìbínú ẹ̀gọ̀ nìyẹn ìbínú kí ni o ìbínú ẹ̀gọ̀ ìbínú òdì òun náà ń bẹ̀rẹ̀ ìbínú òdì ìbínú òdì ni ìbínú tó ń sọ pé ó tó tí ò ní tó ìbínú òdì ni ẹ bẹ́ẹ̀ sì ni àwọn ìbínú kan ń bẹ ìbínú ẹ̀tọ́ èyí tó tọ́ tó yẹ kí tó o bá bíbínú gan òun èyí sábà mú aburú wá ọlọ́run ó san yàn lẹ́sàn galẹ̀ yẹ lápòjúwe ìdàntúhìkàtì maharimallah táwọn ènìyàn bá ń fọwọ́ pa idà ntọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ tá ń fọwọ́ pa lójú àwọn èèyàn ń sọ̀rọ̀ rádaràda wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ wọ́n ń sọ̀rọ̀ òdì sọ́lọ́hún àtòjíṣẹ́ rẹ̀ inú ọ̀wá bí ọ̀ ọ̀wá ń rẹ́rìn là èèyàn gbọ́dọ̀ bínú ìbínú yẹn ọ̀nà méjì ló pín sí o gbọ́dọ̀ bínú kọ́ ọ fọwọ́ rẹ dá wọn dúró tó o bá lágbára ẹ̀ bẹ́ẹ̀ abidjan ìjọba tó o bá tún sọ́ọ́ máa gbá ẹ̀mí ẹ̀ tó o bá ní kápá rẹ̀ kọ́ ọ gbá ẹnu ẹ̀yìn tó o bá ní kíni o tó o bá ní kápá rẹ̀ ni o wọ́n bá lọ gbẹ́ni lẹ́nu tó bá ra mú ó rí pé o tó bá fi lè mú ọ tó tún náà ní kápá ẹ̀ ni sọ̀tẹ́pẹ́ ẹni tó ní kápá lé lórí ni kéèyàn o fi ọwọ́ stop ẹ̀ lórí tó ṣe kéèyàn bínú bẹ́ẹ̀yàn bá lágbára ọwọ́ kéèyàn sọ̀rọ̀ kárí pé inú bíyàn pẹ̀lú bíyàn ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ yọ̀bá tó ní kápẹ́ èèyàn jẹ́ kó orí lójú ẹ̀ ìgbé ọ̀dà ìgbé dá ń sọ yìí kọ̀tẹ́ àfa ìlọrin kò kàlẹ́ sí nǹkan kan anabi sallallahu alayhi wa sallam ìgbà tánabi máa ń bínú táwọn èèyàn bá ti ń fagagá òfin ọlọ́run ọba yà táwọn èèyàn bá ń ṣe ọlọ́run tí wọ́n ń yapa àṣẹ ọlọ́run ojú anabi ó yí padà sallallahu alayhi wa sallam ṣùgbọ́n sọ̀rọ̀ kó o tó ṣe nǹkan kan sánabi tí ó bí anabi mú kó o ṣe sánabi gangan ṣùgbọ́n kéèyàn ó máa yapa àṣẹ ọlọ́run kéèyàn ó máa fi ẹnu ṣáátá nǹkan tọ́lọ́run pọ́nlé kéèyàn máa fẹnu ṣáátá rẹ̀ àwọn agbóyún kóòrùn gbà hánú bíi ẹran dákìlì borí gbogbo orí aṣọ ọ̀pọ̀ dáńdá subhanallah bẹ́yàn bá lágbára àti lè pa lẹ́nu máa fi gbẹ́nu ẹ̀ sọ dákẹ́ bó bá lágbára rẹ̀ jẹ́ lójú ẹ̀ pinnu rẹ̀ kò sì ti sọ̀rọ̀ irú àwọn ìbínú yẹn ìbínú ẹ̀tọ́ ni ìwọ náà ló jókòó yìí kó o jókòó pé ọmọ àlè bàbẹ sọ ìpótẹ́ pẹ́ nìyẹn ẹni tó o lè gbẹ́ etí ẹ̀ ní ọ̀fọ̀ etí ẹ̀ ṣùgbọ́n orí kótó bá rí kọ́ gba létí àjẹkúnyà ló tún jẹ ọ̀fẹ́ mi pé ah ẹ má sọ báyẹn mà abẹ́ẹ̀kọ́ ilé bá tún sọ bẹ́ẹ̀ ìwé náà sọ bàbá òyìnbó bàbá lọ ṣùgbọ́n orí kótó bá tún sọ yẹn ìyá lè jọ ṣùgbọ́n wọ́n sọ pé ọmọ àlè bàbẹ ẹ̀rín lọ́mọrin tó o bá lè ṣe lójú rẹ wọn ò rí pé ntòsùn náà mọ̀ pé ntòsùn sọ yẹn agbára rẹ ò kàkà ni ó fi ọkà ó fi kọ mo kàn fi yẹn ṣàpèjúwe mi ṣùgbọ́n èyí tó lóore jù òun náà ni ìdá tó yẹ ká ti máa ha rẹ lọ ṣòwò ló fi jẹ́ pé àlàyé nípa ọ̀rọ̀ ìwọ́n ju gbogbo ẹ̀ lọ náà ìgbé ìbínú mi bẹ́ẹ̀ nìkan sẹ́yìn ó sẹ́yìn fúnra èèyàn òun ni hadith yìí ń sọ ẹnìkan sẹ́yìn èèyàn wá ronú pé ah ntí màá ti ṣègùn lélẹ̀ kéèyàn wá gbé ìbínú yẹn ni ẹ̀sán tá nàbí sọlá sálàm sọ yóò máa jẹ tiẹ̀. bákan náà anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi sọ fún wa wípé an abi hurayrata radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam. ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه وولده وماله حتى يلقى الله تعالى وما عليه خطيئة رواه الترمذي وقال حديث حسن صحيح آه حديثي إلي òun kò sọ̀rọ̀ nípa ìbínú torí pé báàbù sọ̀bọ̀ ojú pọ̀nà ìmọ̀ ní ó là wà ẹni tí ó fẹ́ gbé ìbínú mì kí ni ó ní sùúrù náà ni torí pé ìbínú ṣòro ó gbé mì semisemisemi ni bími bími bíjálẹ̀ bíjálẹ̀ ó ní ìbínú máa ìbínú máa ń sọ kéèyàn ó wá lè gbé ìbínú mì èyí tó ga nínú ìpele sùúrù òun ló fà tánàbí sallallahu alaihi wa sallam ó tún sọ fún aná àdìsí Abu Huraira pé má yazalu al-bala'u bil-mu'mini wal-mu'mina àdánwò ní yé máa ṣẹlẹ̀ sí mùmínì o ní lọ́kùnrin àti lóbìnrin fi nafsihi nípa ẹ̀mí rẹ̀ ara rẹ̀ àdánwò lè ṣẹlẹ̀ sí ọ wa malihi wa waladi ọmọ tó bí tí mùmínì bí àdánwò lè ṣẹlẹ̀ sí látara kọlọ́nkọ́ ṣàánú wa wa malihi dúkìá téèyàn ní ọlọ́run hata yalqa Allah ta'ala mùmíní kò lè bọ́ níbi àdánwò títí tí ó fi pàdé ọlọ́run ọba rẹ̀ wa ma alayhi khati'ah yóò pàdé ọlọ́run lẹ́ni tí ò ní lẹ́ṣẹ̀ kankan níwájú ọlọ́run torí pé àwọn tọ́lọ́run fi ń kàn wọ́n nígbà míì ọlọ́run fi ń ha gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹn lóbi jẹ́ pé ẹni tó bá rí ah, ó sì jẹ́ lágbájá ah, ó sì jẹ́ tàmádì ọlọ́run lè wò wípé tóun ṣe fún yẹn oore lọ́lọ́run ṣe fún ṣùgbọ́n lójú tiwa yóò ní ìtumọ̀ ni abẹ́lẹ́ wọn bá ní tóbi àdánwò tí ó ba ìgbàgbọ́ wa jẹ́ ọlọ́run máa taari rẹ̀ sí wa. wọ́n tí ó bá ṣẹlẹ̀ sí mùsùlùmí ká tún máa fojú àdéhìsì yìí náà wò bóyá ọlọ́run fẹ́ kó pàdé ọlọ́run láì ní ní ẹ̀ṣẹ̀ kankan torí pé gbogbo àwọn bàláwù yẹn ọlọ́run fi máa pa kọ̀píà àwọn àṣìṣe ọlọ́run fi ṣe pé yóò fi máa pa àárẹ̀ ọlọ́run bá kí kó ṣe àmọ́ ẹnì kọ̀ọ̀kan sókè ní ìbáṣepọ̀ hadithi yìí pẹ̀lú ọ̀rọ̀ sọ́bùr ìtumọ̀ ẹ̀ náà ni pé intadisi yìí fẹ́ kọ́ wa náà ni pé mùsùlùmí tádàwù kan bá ń ṣẹlẹ̀ ìka tó ṣẹlẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ èmi ìlú ṣẹlẹ̀ ànábì fẹ́ kó ṣe sọ̀rọ̀ torí wípé kó gbọ́ yé pé bóyá ọlọ́run fẹ́ kó ń pàdé ọlọ́run láì ní lẹ́sẹ̀ kankan wájú ọlọ́run وعن وعن ابن عباس رضي الله عنه قال قدم عيينة بن حسن فنزل على ابن أخيه الحر بن قيس وكان من النفر الذين يدنيهم عمر رضي الله عنه وكان القراء أصحاب مجلس عمر رضي الله عنه ومشاورته كهولا كانوا أو شبانا فقال عيينة لابن أخي يا ابن أخي لك وجه عند هذا الأمير فاستأذن لي عليه فاستأذن فأذن له عمر فلما دخل قال يا ابن الخطاب فوالله ما تعطينا الجزلة ولا تحكم فينا بالعدل فغضب عمر رضي الله عنه حتى هم أن يوقع به عفاو عبد الله ومعباس قالوا بقبا يونس وعوه wọ́n gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní uyeyna ọmọ hisni fanazala ó de lálejò kì í ṣe pé ó sọ̀kalẹ̀ ó jábọ́ látòkè o fanazala ó de bá lálejò ó de bá ta ni lálejò alábìnú àkíyì ọmọ ọmọ ìyá rẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ alihuru bùnú ta ló wá débà lálejò Uyayna bọ̀nà Hisn ta ni wọ́n débà lálejò Al-Hurr bọ̀nà Qais Al-Hurr bọ̀nà Qais yìí wa kana minan nafar ó jẹ́ ọ̀kan nínú àwọn èèyàn àwọn ẹ̀ṣà èèyàn alladhina yudinihim Umar radiyallahu anhu àwọn tó ṣe pé nígbà tí Umaru ń bẹ lórí ìjọba àwọn tí Umaru súnmọ́ tó fà mọ́dọ̀ dáadáa tó ṣe pé lójúmọ́ wọn ò lè má dọ́dọ̀ umaru umaru ò lè má rí wọn alihuru bùnà kọ́ ìsìn ọjọ́ kan nínú àwọn èèyàn rẹ̀ kí ni ìdí tí umaru fi fà á mọ́dọ̀ torí kó jẹ́ onímọ̀ wọn ni wàkánà lùkùrọ̀ wọn ni bẹ́ẹ̀ sì ni àwọn onímọ̀ tán máa lùkùrọ̀ á nìké àwọn ni asahaba majlis umaru àwọn gan-an sábà máa ń wà níjókòó lọ́dọ̀ umaru àwọn ni umaru máa ń kó sọ́tún kó sósì. So nítorí pé túmọ̀rù bá ṣe nǹkan kan yóò fẹ́ kán rán létí kílọ̀ lọ́n sọ lórí tó ń ṣe. Al-Hurr ibn Qais yìí ó sì dọ́kan náà wọn kọ́ wa Umaru máa ń fa àwọn mọ́dọ̀ wa mushawaratihi àwọn yìí sì ni wọ́n máa ń jẹ́ olùbádámọ̀ràn Umaru kuhulan kanu yálà àgbàlagbà ni wọ́n jẹ́ ni aw shubban kódà kó sọ àwọn ọmọ kéékèèké ọ̀dọ́ kò sí ìdọ́kan Umaru pẹ̀lú yẹn àwọn yẹn gangan ni ó sùn mọ́dọ̀ rẹ̀ pẹ́kípẹ́kí nítorí pé ó mọ̀ pé tí ń bẹ lọ́dọ̀ wọn òun tó ń bẹ lórí ipò tó ga òun bùkátà rẹ̀ ló fi jẹ́ pé ẹni tó wà láàyè tó ga òun gan ló bùkátà wà sí jù kódà kó nímọ̀ torí wípé owó a máa gùn yàn ipò a máa gùn yàn ọlọ́mọdé á ṣiṣẹ́ èèyàn ní bùkátà ló fi jẹ́ pé ìwọ tó wà nípò ẹnìkan wá sí wáàsí fún ọbọ orí ọwá ń bínú kò yẹ kó bínú irú wáàsí yẹn gan ló yẹ kó máa gbọ́ wáàsí tí ó le ṣùgbọ́n eléèdè wọ́n sá yín ọ eléèdè wọ́n yín ọ òun ṣe tí ọ̀dà báyìí wọn ò lè sọ wọ́n sá yín ọ ṣèyàn pa àwọn yẹn fẹ́ pa ọ̀ràn rẹ̀ Umar radiyallahu anhu àwọn tí ó ṣe wáàsí tó le fún ni màá ń fà mọ́dọ̀ torí pé ipò tó wà ipò tó ga yìí àfọwọ́ Umar radiyallahu anhu a máa sún àwọn onímọ̀ yóò sún wọn mọ́dọ̀ pẹ́kípẹ́kí wàkọ́lẹ̀ òyẹ́yìnà tó lè bìnà àkí òyẹ́yìnà tó dé wá bá ibùnà àkí rẹ̀ tó dé bá lálejò tó dé bá Hurr ibn Qais lálejò ó wá sọ fún Hurr ibn Qais ó ní yabna àkí mo ń pè wọ ọmọ ọmọ àyà mi laka wajihun inda hadha amir hunzo al laka wajihun gbígbé kí ni tó laka olè nọ mo rí wípé lákàwájú ó nígbà àdàlà mi à ọlẹ́nu lọ́dọ̀ ìjẹ́ pé ọyọ ojú rẹ̀ síbẹ̀ lákàwájú ó nígbà àdàlà mi mo rí wípé ó ò lè kàn lẹ́kọ̀ọ́ kó tó wọlé lọ bá ọmọ nítorí pé ó wà ní àwọn kọ̀ọ̀rọ̀ à tí wọ́n máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ máa ẹ̀ àwọn tí wọ́n jẹ́ onípò lọ́dọ̀ tiwa àwọn wo náà ń kó sẹ́gbẹ̀ẹ́ nàám ìdí nìyẹn tán fi máa ń ṣìṣe ìdí nìyẹn wọn ò ní àwọn olùmọ̀ ẹ̀sìn tájọ́ olùbẹ̀rù ọlọ́run tí wọ́n máa pè wọ́n padà tí wọ́n máa béèrè dákun mo fẹ́ ṣe nǹkan báyìí kí ilẹ̀ ọlọ́run sọ lérí ẹ̀ àwọn ìní àbàwọn tí wọ́n máa bá wọn sóògùn àbàwọn tí wọ́n máa bá wọn gbẹ́bọ àwọn yẹn nìkan ni àfa dáadáa ní sallallahu alaihi wasallam àfa wa Umar radiyallahu anhu ó jẹ́ ẹni tí máa ń sún àwọn onímọ̀ yóò sún wọn mọ́dọ̀ arákùnrin wa sọ fún ọmọ ọmọ ìyá rẹ̀ yìí pé ìwọ ọlẹ́sẹ̀ o sì lẹ́nu lọ́dọ̀ Umar èmi àlejò lèmi bí kéèyàn wá lákùrẹ́ ń sìn kó ló ń fẹ́ rí gọ́vnà ìsàkùrẹ́ bí lòún gbé ọwọ́ àárí ẹnìkan tó ṣe pé tó bá lọ́dọ̀ gọ́vnà báyìí tó bá ti sọ gọ́vnà kó dé wọn nìkan sílẹ̀ kọ̀ọ̀kan ọwọ́ àsọ fún Ibnu Akhira pé ìwọ mo rí pé ò lẹ́nu ń bẹ̀ fastaqdhin li alayhi bá mi gbà yọ̀ǹda pé mo fẹ́ rí Umar fasta'dhana ọmọ ìyá rẹ̀ ọmọ ọmọ ìyá rẹ̀ yìí ó sì bá gbà yọ̀ǹda fa'adhina lahu Umar Umar wá yọ̀ǹda fún ẹni ẹ̀ pé kí wọ́n ní kó wá ẹ̀wọ̀n kan bẹ̀ ẹ̀kọ́ tó amújáde ń bẹ̀ yẹn lóòótọ́ Umar olórí gbogbo mùsùlùmí ni ṣùgbọ́n anybody ò kàn lè já wọlé lọ́ọ́ bá Ni ò sí nínú gbéraga ó gbà yọ̀ǹda mo fẹ́ wá kó o náà lè múra lẹ̀ pé ò ń bọ̀ ó ni ní nǹkan mìíràn tọ́lẹ̀ ṣe ṣùgbọ́n ẹlòmíràn pé ah mo ti dé náà ni mo ti dé náà ó ti dé náà níbi tí bó bóyá nìyẹn ní nǹkan mìíràn tọ́lẹ̀ ṣe bóyá kọ̀ rẹ́ẹ̀dì láti gbàlejò lásìkò bóyá ó ní nǹkan kan tó di lọ́wọ́ tó gbúdọ̀ ṣe ló jẹ́ pé nínú ẹ̀kọ́ níyàn bá fẹ́ lọ bẹ́ẹ̀ nìkan kéèyàn sọ fún pé mò ń bọ̀ tó bá ní kéèyàn máa bọ̀ tó bá ní kéèyàn ọmọ bọ̀ téèyàn bá dé téèyàn bá bá o ní ọmọ bẹ̀bẹ̀ yóò dákun ẹ̀ má bìnrin mọ́ ṣùgbọ́n kò ní ọwá ọwá ni ẹ kódà tó wákàtí kan tí mo jó kalẹ̀ kò dá báyẹn ṣé mo ní ọwá ni àbọ̀sọ̀ fún mi kò ń bọ̀ níjọ́ yẹ kẹ́ lómi ò bí àwọn ìbínú ẹ̀kọ́ nìyẹn bàmọ̀ bínú àyàkínní kan mo ti jókòó tó wákàtí kan lẹ̀ pé ṣé ọ̀ fún mi kò ń bọ̀ àbí àtòrí tiẹ̀ kámẹ́sì nǹkan mi nígbà tó tó o bá ti sọ ẹni yẹn náà ó ti fi sínú program ẹ̀ tó bá wá tó bá wá sépa ní tó sọ oní ọ̀wà máa bì ọ́ pé kò máa bínú pé nǹkan mi ló ti ṣe kíni o ló di òun lọ́wọ́ àwọn ẹ̀kọ́ yìí ẹjẹ́ ká tì í àìsábà kà kún fọlọ́n kó ṣàánú wa. arákùnrin yìí gbà yọ̀ǹda fàádìnnàlá Umar Umar sì yọ̀ǹda fún pé kánjú wọlé wá báwọn kàlámà dákàlá ní kété tó wọlé báyìí kọ́ọ̀lá yabna al-Khattab kò tí ẹ̀ sọ pé yá amira al-mu'minin ó ní mò ń pe ìwọ ọmọ àtọ́bù bó ṣe pé Umar ìwọ ọmọ kí ni o ìwọ ọmọ àtọ́bù kò sọ pé amira al-mu'minin ó ní fa wallah mo fọlọ́ ń búra ma tu'tina al ó fún wa ní nǹkan tó ó fún wa ní nǹkan bó ti yẹ kó fún wa al-jazla al-kathir. al jazla jazakallahu khairan jazila aljazilu ay alkathir ma tu'tina aljazla ó fún wa ní nǹkan bó ti tó wala tahkumu fina bil'adli ó sì dájọ́ pẹ̀lú déédé láàrin wa ẹ̀wọ̀n kan Umaru tí gbogbo ayé mà ṣe ní déédé ẹ̀wọ̀n tẹ́ni yẹn lọ sọ fún Umaru ẹni tó gbé kò ráyè dọ́dọ̀ Umaru ó sá wàá yè tí mo rò wá mọ̀ pé njọ́ wàá sọnù ṣé yọ̀ǹda kúkú jẹ́ wọlé ó bá da ọ̀rọ̀ yẹn lẹ̀ níwájú Umar faqadiba Umar radiyallahu anhu Umar bínú sí ẹ̀ mọ̀ pé mo ní ká bínú àdámọ́ gbogbo èèyàn náà ni faqadiba Umar hatta hamma Umar wá gbèrò an yuqi'a bihi bọ́ọ̀lù àti kọ́ jẹ níyà sọ ni á kọ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn sì máa bá olórí sọ̀rọ̀ ntọ́ wà lẹ́mìí Umar ṣùgbọ́n níjọ́ náà àwọn kura àwọn onímọ̀ wọ́n jókòó wọ́n ń wojú Umar wọ́n rí pé inú ti bí fàkọ́lá aláwo alihur ẹni tó wáá jẹ́ àbúrò ọmọ ọmọ ìyá rẹ̀ yìí ẹni tó dé wá bá lálejò ọwọ́ rẹ̀ pé ah ẹni tárakùnrin wa sọ ń òun wá sọ pé ya Amirul Mu'minin ẹ̀wẹ̀lẹ́kọ̀ọ́ bó ń ṣe sọ̀rọ̀ ó ní mo pè rẹ olórí aláṣẹ gbogbo mọ̀mọ́lẹ́ inna Allah ta'ala qala li nabiyyihi sallallahu alayhi wa sallam ìwé sá nàbí ọlọ́run ọ̀gbọ́n tó lọ́n sọ fún nàbí gani sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run sọ fún nàbí pé khudhil afwa anabi máa ṣàmójú kúrò wa'muru bil urfi máa pàṣẹ pàwọn èèyàn láṣẹ nǹkan tó dáa wa'rid anil jahilin mójú kúrò ní nǹkan táwọn aláìmọ̀kan bá sì sọ ntọ́lọ̀ sọ́fà nàbí rẹ̀ rẹ̀ ó mọ̀ wàyí nà áàdá ẹni tó sọ̀rọ̀ yìí mínà jahili kọ̀mọ́nì àìmọ̀kan ní bàjá tó fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ wàlọ́hí wọ́n ni mo fi ọlọ́run búra máa já wáṣà umarọ́ umaru hìnà tàlàhà bẹ́ẹ̀ ni yẹn ṣe káyà yẹn umaru òjò káyà ń tán tí ìbínú yẹn fi kó nínú ẹ̀mí inú tí ń bí umaru ó sì lọlẹ̀ bẹ́ẹ̀ ni yẹn ṣe ka àyà Qur'an yẹn nítorí pé wà kánà wà kọ́fàn inda kitabillahi ta'ala umaru jẹ́ nìkan tó ti gbé ọmọ ń kó rẹ̀ níjànú wọn bá ti sọ pọ́ lọ́hùn bíbáyì nínú ọ̀rọ̀ lọ rọwá olè Bukhari afọwà Bukhari ló Bukhari ti náà wà. eléyìí ó jẹ́ káyé wa kó yé wa wípé ẹni tí ọ̀ kìnní kan ní fi kìnní kan ṣeré gbàtẹ́ni yẹn fẹ́ sọ̀rọ̀ ní tó sọ ni wípé yabna al-Khattab mò ń pè wọ́ ọmọ àtọ́ mi Umar ní bá wọn gbàtẹ́ni tó sì mọ Umar tó jẹ́ lẹ́kọ̀ọ́ tó jó ní mímọ́ tó ń fẹ́ sọ̀rọ̀ tó ní yá amiral mu'minin mo pè ìwọ aláṣẹ gbogbo àwọn ọmọ mi òjíṣẹ́ ọlọ́run ọba àwọn yẹn ṣe tó ju báyìí náà lọ fún ọgbọ́n tọ́lọ́run sọ ni ọkàn lọ káyà kọ́ àná nítorí tí Umar fi jẹ́ kó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká lè máa pè é padà pé ọlọ́run tọ́lọ́ máa sọ̀rọ̀ tọ́lọ́ máa sọ̀rọ̀ tọ́lọ́ máa sọ̀rọ̀ gbà tó sì káyà yẹn tán ọwọ́ aṣọ fún mọ́rùn pé iná hàdà ẹ̀mí nàìjíríà ilé ẹni tó sọ eléyìí ni aláìmọ̀kan lélẹ́yìí bàbá lọ́wọ́ fẹ́ fìyà jí rẹ́ fìyà aláìmọ̀kan ni kò yé ni Umaru sì ó kóra dúró ìbínú tó fẹ́ bí òun ó gbé ìbínú rẹ̀ lọ gbé òbínú ma láàfin lè mọ̀ pàwọn sàábé wọ́n jẹ́ nìkan tó tán bá kọ́kọ́ lọ́run sọ́bàá ànábì sọ́bàá yìí kí ó mọ̀ tí ìdí ti gbọ̀ wọn ni tán bá ti gbọ́ wọn ṣàmúlò rẹ̀ ìbáṣepọ̀ àwa náà tá a bá kọ́ ṣe wọn gbogbo yìí tá a ti máa ń gbọ́ láti ẹjọ́ yìí mélòó la ń lò nínú ẹ̀ tó abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ kọ́ lọ́n kó sànù wa àìmọye nǹkan téèyàn sọ pé bí mo ti fẹ́ ṣe nǹkan nìhun à bẹ́ẹ̀ ti fẹ́ ṣe yẹn bíi àná ìtànà bí sọ tànà bí sọ ilé tó bá sọ pé nǹkan kan àdádálẹ̀ ní jáwọ́ kúrò ńbẹ̀ béèrè pé ẹ̀dùn èwo ni sunna kéèyàn rẹ̀ lọ sí ìtọ́jú sunna ìtumọ̀ pé èèyàn jẹ́ wà kọ́ọ̀fà ẹni tó kó rẹ̀ níjànú tó kóra rẹ̀ dúró náà bá ti sọ pọ́ lọ́hùn ànábì wí abẹ́rẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ó ṣe ní ọ̀rọ̀ tọ́ni kọ̀ọ̀kan wa kó fún wa ní okun àti agbára láti lè ràn tẹ̀lé òfin ọlọ́run àti láti yàgò fún tí ọlọ́run ọ̀bọ̀ fẹ́ kọ́lọ́run برحمتك يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك